orúkọ mi gangan ọ̀nà bọ́bí oníṣègùn. tó bá ti ń lọ wájú báyìí tó máa fojú bẹ́ẹ̀ ọ̀nà kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá àṣọ ni o. èmi Lamidi Sunday alias ọta kókó. gbogbo tí màá sọ níwájú ilé ẹjọ́ lónìí. gbogbo tí wọ́n ìní fi ẹyọ ọ̀kan báyìí kí n fi bá kan kí n fi bọ̀ kan ná ọlọ́run kó ràn mí lọ́wọ́ àmín. a gbé sí ibi tá a gbé sí yìí nǹkan tí a bá ṣe sílẹ̀ nǹkan tí ìyá yìí tó ṣe sílẹ̀ báyìí òun làwọn máa rántí pé ìgbà tí ó wà láyé nǹkan báyìí ló mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé kò sí àpàyàn kankan tí a máa ń sọ síwájú orí ẹ̀. ọwọ́ eré bẹ́ẹ̀ wàá di mo bá lọ́wọ́ ẹ̀. ló tẹ mọ́bìnrin gbà. kí ló bí bàrùn láì gàgẹ̀ ṣé ọmọ bọ́ọ̀mù ẹ ṣe já sí ṣá ọmọ tẹ́ fẹ́ mi ni. mi ìlú tó sọ òṣì ọ̀rọ̀ lọ́rọ̀ jáde lẹ́nu ẹ̀. ẹgbẹ́ mi máa ń ṣe fún alúbálùmọ̀ náà. ẹ̀gbọ́n akọ wa ní ọlọ́run mo láì gbá ní ọlọ́run mo láì wẹ́yẹ ṣe láàdùn ọlọ́run ẹ ọwọ́ Oh, bẹ́ẹ̀ wá ní yàrá.